أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حرم النار على عين من قد الأبصر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يجزي من قد بصره عن المحرمات بعبادة يجد ولاوتها في قلبه وأشهد أن نبينا محمدا عبده ورسوله أبان لنا في سنته أن النظرة سهم مسموم بسهام إبليس اللهم صل وسلم وازد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فإن الإسلام لا يرضى عن الفواحش وينهى عن قربانها فضلا عن إتيانها وهو يحرم الوسائل ويصد الابواب التي تودي اليها كتحريمه الجلوس على مائده او في مجلس يدار فيه الخمر وكتحريمه النذر فهو يؤدي الى اختراف الزنا وفساد القلب فكل وسيلة تؤدي إلى محرم أو تؤدي إلى ما نهى الإسلام عنه فهي محرمة في الشريعة الإسلامية ولقد جاءت آيات بينات ونصوص ظاهرات نصوص ظاهرات في تحريم النظر إلى الأجنبية فها هو ربنا سبحانه وتعالى يأمرنا قائلا أعوذ بالله من الشيطان الرجيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وهو سبحانه وتعالى يسمى اختلاس النظر إلى المحرم خيانة وذلك عندما يبين لنا سعة علمه واطلاعه يقول أعوذ بالله من الشيطان الرجيم يعلم خائنة العين وما الصدور يعلم خائنة العين وما تخفي الصدور إنه لا يحل لرجل أن ينظر إلى امرأة غير زوجته امرأة غير زوجته أو محارم من النساء لا يجوز لرجل مسلم أن ينظر إليها أما نظرة الفجأة فلا إثم فيها ولا مؤاخذة إذ هي خارجة عن إرادة الإنسان ويجب على من وقع له نظرة الفجأة أن يصرف بصره سريعا لقوله صلى الله عليه وسلم لعلي بن أبي طالب يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا التائب من الذنوب كما لا ذنب له توبوا إلى الله استغفروه توبوا إليه فالتائب من الذنوب كما لا ذنب له فتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحبه ربنا ويرضى ثم الصلاة والسلام لأتمان لأكملان على مبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله أفيقفهم الله سبحانه وتعالى جماعة جكي هذا أقفهم لهم ọbàtí ọpẹ́ yẹ púpọ̀ ní Allah ọba èyí tó jẹ́ pé òun ló ní gbogbo àlámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wa ibi kálukú wa bá dé lónìí pẹ̀lú àṣẹ rẹ̀ ni àánú ẹ̀ ni bọ́ba yìí bá ló tó lónìí ẹni tí ó pé kó tún máa tẹ̀ wájú kò sí òun lálágbára lórí gbogbo nǹkan gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wa tá a fò dá kọjá nínú ewu ọ̀sẹ́ni tó gbé wa ré kọjá ẹ̀jú Allah lọ ewu èyí tèmi àtẹ̀yìn ré kọjá lẹ́nìkan òun lólùgbàdì ẹ̀. nínú kádàrá nú ètò Allah ni ọlọ́run ọba tó wá ń ké sẹ́ni kọ̀ọ̀kan wá dàkókò yìí ọtọ sí ká màá lóore ká dúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọ àmọ́ tó ṣe fún wa lóore òfin wa kankan ké ibi àti màrà ibi àti màrà sọ ti màrà sọ sọ kò síbi gbogbo èyí tá ń pè ní sọ̀ra tí ń jọ́ sọ̀ra ń ó ṣe déédéé àánú ọlọ́run ń bì ebi pọ̀ ọlọ́run jó orí pé ewu amẹ́ tọ́ba fẹ́ kọ́ kéèyàn kankan látara kankan kò ní jẹ́ èèyàn kódà bí ti wulẹ̀ dùn tó ẹ̀yà púpọ̀ níjọ́ ń béèrè ẹ̀ wọ́n kọ́dà tó nígbà ojoko jókòó inú irinṣẹ́ tí máa ń lo àwọn ẹyẹ fún àwọn ni wọ́n máa ń ṣẹ́gi ìbò lórí tí sulaimanu bá joko tó òórùn mú àti bàbá tiẹ̀ nù ọ̀mbrẹ́là ti sulaimanu òun nìyí àwọn ẹyẹ inú ànábì ọlọ́run tọ́lọ́run dá lọ́lá jù púpọ̀ kó la ànábì Sulaiman àwọn ni wọ́n ta ìyẹ́ lé lórí ọwọ́ á ní ààyè ti húdúhúdà ń bẹ̀ òòrùn wọlé sórí ànábì Sulaiman láti ààyè wúdiwúdà wọ̀tẹ̀fẹ́kọ̀dà tọ̀yìrà ànábì Sulaiman wọ́n ń béèrè wúdiwúdà àá ibi wúdiwúdà dúró sí tóòrùn efi wọlé sọ́dọ̀ wa lòun ti wọlé yìí máa líla ara wúdiwúdà kí ló dé tá a fi rí wúdiwúdà àmùkáànà mínàlùkọ ibi àbí ọ̀wá ni kí ló ṣe é.

tí n bá mọ ibi tí ń nà lára ẹ máa ti dùn bù rẹ. àwọn láyà tí yẹn ní bisolitọ ni mo bí. ìtòfilẹ̀ mórí bọ́ òní kó mú àròjàre wá bá mi bì. ibẹ̀ làwọn àfọ àwọn oníire ni ní wọ́n fi gbà wípé àlè ẹ̀kọ́ bù lẹ́yìnsà bẹ̀kọ́dìrí àlìjísìm wàlákìn bẹ̀kọ́dìrí dàm. bẹ́ẹ̀ yẹn bá ṣẹ̀ tá a fẹ́ bá wí kése bá rẹ ẹni tó sẹ̀ ti mọ làá ṣe wò bẹ́sẹ̀ rẹ bá ṣe tó ni bẹ́sẹ̀ bá ṣe tó lèèyàn ṣe jẹ èèyàn yà kése bá rẹ bá ṣe mọ́ tọ́ba jẹ́ wípé bẹ́sẹ̀ bára bá ṣe mọ́ lèèyàn ṣe jẹ èèyàn yà ọ̀yẹ́ sùlẹ̀mọ́nù ò lérí tí wúdúrà tó báyìí mélòó mélòó gbogbo ara wúdiwúdà ṣùgbọ́n torí bẹ́sẹ̀ rẹ tóbi ó ní báwọn ọ̀bá tó rí bí òun ọ̀nà lára ẹ̀ láwọn àzèbáàná ìdùnbù rẹ̀ àwọn làyà tìyà ni. bisulitọ́ọ̀nì mùbí ìtẹ̀wúndà ká fẹ́ sọ èyí tá a fẹ́ sọ ni pé bá ọba lọ mara sọ ibẹ̀ láti lọ o lè mara sọ ọlọ́run ní sọ a ibi tí ń wò pé ewu ni mẹ́jẹ gbẹ́sẹ̀lé ọlọ́run ọ̀fẹ́ ọkàdéwò mbẹ́ ló fi jẹ́ orí rẹ̀ wúdiwúdà wá dé ó sì mú nǹkan dé ó ní mo dé mi mo mú ìró kan tó fojú hàn wá lati láti ilẹ̀ sábà ó wà ní sọ́dọ̀tún námúlù ibẹ̀ ti sọ̀rọ̀ yẹn ó ní mo délẹ̀ sábà mo bá ìmúra àtẹn mo bóbìnrin kan obìnrin òun ní sọ báàlì wọn lórí òun lọ bá wọn ó léwu kan èèmọ̀ tí mo rí nu ó léwu ọ̀wá jẹ́ fún mi jù ó ní ṣùgbọ́n min dunillah òòrùn ni ó forí balẹ̀ fún wọn fọba wọn lẹ̀ balikisu ni níjọ náà ṣèkí sì ń jẹ́ balikisu èdè ibùrù ni kèsì lárúbáwá bàbá ẹ̀ gangan lọ́kọ́jọba bàbá balikisu lọ́ba kọ́mọ ó tó gbà lọ́wọ́ bàbá bí wọ́n bá wá ń béèrè tàbí nígbà tí ọmọ yẹn tó ń tiẹ́ bíi wọ́n wo àwọn èèyàn wò pé bóun lọ́mọ yìí ṣe rí sí bàbá ẹ̀ wọ́n gbé bẹ̀lẹ̀kìyà ìtumọ̀ ẹ̀ pé bíi èké méjì bàbá ẹ̀ ni olófin di bàlì kìísù yẹn ní bẹ̀lẹ̀kìyà òun náà sọ di bàlì kìísù ibẹ̀ kọ́ là ń lọ. obìnrin yóò ní ni mo rí tí ń jọba lé wọn lórí òun ni mo wá ń wò wọ́n forí balẹ̀. fún tó yàtọ̀ sọ́lọ́ oòrùn ni wọ́n ń bọ́ bàbá tí bàlìkísù tí bàlìkísù ó tó jọba ọlọ́run ni ẹ máa sìn sáàmà ni ẹ máa dojú ṣé ti máa sùjọsìn wọ́n gbà kọ́lọ́ mbẹ́mbẹ́ ṣùgbọ́n bàbá dé ọwọ́ àgọ́ àwọn bàbẹ́ ọlọ́mọdé abimọ tí ó gbọ́ a gbogbo ọmọ tí èèyàn bí ń kírun ọmọ òkè ọmọ ọ̀nù ọgọ́ ó ní ń bá lọ ọgọ babanu bí wọn bá gbàgbé òun ó gbomi ó ń gbé lọ bí wọn ti bá fọtọ sí ọgọ ọnù òun ń àwọn ọgà ń babẹ orí àá ẹsẹ ojú sọmọ tẹ dojú kọ kílẹ rí kò sí yìí kílẹ yọ ó ní bàbá rí lárí ìta títí yọ iná tó máa ìta rí níta àfojú rí ó tóbi lọ́dún ẹ̀ ju níta àfojú rí lọ ìlọlọ́run fi ròyìn ẹni tí ó wà lìjẹ́nà pé àwọn tó jẹ́ pé yúmi núnà bìlìkọ́ yìí lẹ́yìn tó lè wà lìjẹ́nà ìtọ́jú rí òtó ọ̀gbàgbọ́ sójú wa tọ́lọ́ tọ́lọ́ bẹ́ẹ̀ ọ̀bá ti gba tí ò rí gbọ́ kò lè wà lìjẹ́nà ọ̀ lè wọ̀ yúmi núnà bìlìkọ́ yìí ìtọ́jú rí òtó ọ̀gbàgbọ́ so orí náà rí tọ́ba tiẹ̀ lé ètò àfi ṣe sùjẹ́ ètò àríláyé nu a sì gbàgbọ́ la fi ń sá fún tọ́lọ́wọ́ ọ̀fẹ́ àrálì jẹ́nà wọ́n ròyìn ẹ̀ fún ani àbẹ́ ẹ̀kọ́ a sì gbàgbọ́ nígbà la tó ń di múmi níbọ̀ ṣùgbọ́n jọ abáṣá sọ wípé alimasusad ohun tá à ń fojú rí òun la nígbàgbọ́ nú ẹ̀ èèyàn ló kó parun òun ló sọ àwọn kanù lónìí. tí wọ́n fi lọ́lọ́run sí torí pé wọn fẹ́ rí ìlọ́fà àwọn ọmọ Ísírẹ́lì nù níjọ musanjuwe Ọlọ́run fún wa aláwọ̀ fẹ́ máa ròyìn táàrí àrínà lọ́à afẹ́rọ́ lọ́wọ́ ọba rẹ̀ ń gẹ́jà àràṣà táàrí fèfè báyìí ọmọ ìwúra wa bàbá wa rí àgbàgbọ́ àgbàgbọ́ èyí tá òun ni kálukú wa là ń jẹ ìlà ń jèrè ẹ amarasọ amarasọ nìkan kò síbi àti marasọ ọdúnwúdà yìí àwọn kánú àwọn àfọ àgbà pé ń jọ tí ànábì sùlẹmánù ń béèrè ẹ wọn ní àwọn kan gbà pé kèé ṣe pé ààyè rẹ lọsàfo wọn níbi tí wọn wà ògbẹ lóde nígbà tó dé iṣẹ́ ti wúdúwúdà pé wo ìsàlẹ̀ oní sọfìẹ èyí tá a ṣẹ̀ṣẹ̀ láwọn kẹta fẹ gbẹ bọ́ọ̀lù sí táwọn ọba ni wo sómi ń bì àbí òsómi bẹ́ ni wọ́n ń ṣe yìí bá ti gbójú wo yóò omi láàrin àwọn àlìjànú ni wọ́n wà àlìjànú ni kí gbẹ mi ti ni wọn rí wọn wá ń wá pé kọ́ wá wọlé tá a wà yìí sómi òun ni òfin rí èyí ò ní ẹ láàfẹ́ lónú ọ̀rọ̀ ẹ wá wo ẹni tí ń wo ti ẹlẹ̀ rí omi níbi ó jìn ọkàn ń fò lọ́njọ́ kan lọ́bọ́nu tàkúté ti àgbẹ̀dẹ tọrọ ra lé lórí wúdiwúdà mu ó odòdó àríran a máa rí omi sàrẹ̀sàlẹ̀ lẹ̀ tàkúté lásánlásán to tó ṣe kíni tọrọ àfẹ lórí ohun wúdiwúdà láti máa dúpẹ́ bọ́lọ́hùn eh, kèéṣe tí kálukú ń tọ́ là ń kọ́ dá ọ ni ẹ bá n gbé mu òun múra kò sí tẹ́lẹ̀hùn ní sẹ́nu sẹ̀mí ayé ẹ káàbọ̀ ó lè rí tí ó jẹ ní síta fún ọ ọba ọ̀dá mi sétí ọ̀sẹ̀lẹ̀ sí sí ọ̀kan ọlọ́run ló ní gbogbo ètò ilé ayé gbogbo ẹni tó ní irinṣẹ́ èṣù ni ó lè mú yẹn jìnnà síta ní sọlọ́run ọlọ́run otu fẹ́ràn gbogbo ẹni tí díẹ̀ ọba tó ọlọ́run fẹ́ràn ẹni kó o lè rí i pé kọ̀sọ́nà ẹ̀ mẹ́ta ṣe náà kí ni kò àgúrì yẹn kan ọlọ́run fẹ́ràn yẹn o lè padà ṣùgbọ́n tọ́lọ́run ọba fẹ́ràn àsìkò tó bá lórí sẹ́ẹ̀sù ìtí wọ́n wọn lọ́wọ́ lọ yóò pé tí ọba wa àwọn òtí kan ti ń àwa ti rìn àti rìn àti mọ ibi tí ọlọ́run ọmọ fẹ́ràn ẹ̀ wò kó lè máa tẹ̀rì nínú kíni nínú ìbàjẹ́ ọmọ ìyá kan lẹ́nu jọ́ mẹ́ta ẹnu àwọn tá a jọ láàjì máa tọdún tí ì ṣe àwọn àjọ pàdé mo máa ń béèrè kejì ẹ̀ a oní dáadáa lọ́wọ́ ní ṣùgbọ́n a ah, gbogbo wa sì tẹ̀lé sí fún wa lọ́hùn a lọ́hùn ẹ̀pẹ́ lọ́hùn láti tàdé òfin yí pé mo níbẹ̀ ni ọlọ́rọ̀ ẹ̀wọ̀n ọ̀gọ̀ kò yí padà olóhùn ti bá sọ̀rọ̀ olóko ọlọ́tí ni mú onímọ̀ láti àṣẹ à ah, oní fi ń dóhùn pé níṣẹ́ tó ń bọ́ lórí òun ti kọ́lé òun ti kíní tí ọ̀bá dání sọ́lọ́wọ́n ò wù á ah, lọ́lọ́wọ́ fẹ́rẹ̀ lọ́wọ́ nífẹ̀ẹ́ yẹn rìn àwọn tí fi ń tí fi ń rárò jàrí ẹsẹ̀ nítorí pé nǹkan rẹ̀ dà sáà tí wọ́n ọ̀dá ọ̀dá ètò kò ní nǹkan kan ṣe pẹ̀lú pọ́ọ̀sìn níbi ń jẹ́ rahman oore ayé akàtẹ́lẹ̀ ni ẹni ọba wù wàhálà fún oníkan kan ṣe pé torí pé lámọ̀rin torí pé wọ́n ń sin ni ọba jẹ́ torí ẹ̀ ni àmọ́ àwọn tí ó yẹ kí wọ́n sin kálukú amara ni ọba jẹ́ torí ipa sin fi róore àmọ́ ibi tó yẹ kó ju ọ̀rọ̀ sí i. amoko ẹni tó yẹ kójú ọ̀dá sí kọ́mọ́rọ̀ débẹ̀ ó sì lè jókòó ẹ̀ lòdù ó ti dúnlẹ̀ títí lè máa mú tí a tó ọ̀sìn kankan bẹ̀ pé ọlọ́run máa ń fi mi ẹ̀dá wù ni ọlọ́run àdúpẹ́ fún ọ sọ ọlọ́run ni máa sọ ọlọ́run adúpẹ́ fún ọ lọ́wọ́ kálukú wa a máa tẹ̀síwájú nu túbà tá a fẹ́ mẹ́nu tó bá di ọjọ́ mẹ́jọ kọ́lọ́n jẹ́ ká máa bẹ lórí dáadáa ìsìláàmù ẹ̀sìn tó lé a níbi ìwà ni o bẹ́mi àti ọ̀bá ní sílẹ̀ àfẹnu ọlọ́run bá kẹ́ òun ló lè mórí bọ́mẹ̀ o ó dọwọ́ wa ẹ̀sìn wa gbogbo ọ̀nà lọ́gbà kí á kò tún ní sọ fún wa pé ìwà àbàjẹ́ yóò tún kọ́kọ́ sọ fún wa ẹ̀ súnmọ́ mọ́ súnmọ́ débi tó ṣe ni débi bó ṣe àti pẹ́kípẹ́kí nkálukú súnmọ́ pẹ́kípẹ́kí eléyìí dájú gbogbo irinṣẹ́ tọ́ba lè mú wa súnmọ́ ẹsẹ̀ ẹ̀sìn ó pé ká má débẹ̀ yóò tì kéésẹ̀sẹ̀ gángan irinṣẹ́ tí ó ṣe kíni tí ó gbé adébí ẹsẹ̀ ẹ̀sìn ó sọ fún wa pé ká má débi irinṣẹ́ ọlọ́pàá láyé ẹ̀wọ̀ ẹ̀sìn bó ṣe dáa tó. ọ gbé a ala obi ká má tiẹ̀ bí ti wù ọmọ ẹ wá wòran nǹkan tí si esi wọ̀ lárọ̀tí ẹ wòran nǹkan tẹ̀sìn sépèlé lárọ̀tí ọ̀sẹ̀pèlé bàbá tọ́lọ̀pẹ́ tọ́da sí tó ni wọ́n máa ọma dẹ́mu ó ní wọ́n yẹ

wàá máa wo tèsí máa wo máa wo gbọ́dọ̀ yẹn bá kọ lẹ́tà sí ni ó rí ẹlòmíín torí owó bẹ́ẹ̀ tó kò òórùn bá tó kàákùn díẹ̀ eléwọ̀n a máa wá kiri ní àwọn àfa ló ti bẹ̀rẹ̀ àwa la kọ́ ni léwọ̀n bá wà lóde súná ni àsìkò òórùn tó àmọ́ bá lọ ni ẹ̀sìn náà lè dá ń yìí ìdá wà lórí ẹ̀yìn náà ẹ̀sìn ni ibi àdánwò ti ka yé nu. wọ́n àti wọlá wà ṣe fún bàbá káfíńtà tọ́wà lórí ilé dáìlé àtó lẹ́bi bí ó sọ̀kalẹ̀ nígbà àwa náà wà lóde súná mẹ́ tá a dá owó gbígbàdúró ká lọ kírun àwa adébẹ̀ àní káfíńtà ilé àti tó ẹ sọ̀kalẹ̀ ó bá a kì máa sírì ebe náà kìdí náà bá sírì àbí súná náà kì máa sírì ni béèyàn bá ti lówó lòún tà ń wá bọ́ ọ bá nítorí iṣẹ́ owó lè wá àsìkò tí wọ́n ń kírun gan àsìkò jímọ̀ ni làwọn tí wọ́n máa rajà máa wá o béèrè lọ́dọ̀ ọlọ́run ó sì dẹ́sẹ́ sí ọ. ọ̀ọ́kà máa ṣe ni ó sì máa ṣe òṣìṣẹ́ lọ béèrè ò béèrè àlùbáríkà nínú tí èèyàn fi wá àlùbáríkà lẹ̀ tí ọlọ́run. kọ́ ọ̀pá tó ń ṣe níta yédì ọlọ́bi sílọ́n wọ́n wò ó ọba dé bí ọba ní dé bí ó sì dé ọba nǹkan lálùkì àmọ́ rẹ̀ gbogbo tó lè máa súnmẹ́sẹ̀ ẹ̀sìn ó sì lè wọ̀ ó sì lè wọ̀ fún wa ọtí ti di ó láti tébù àtẹn tó jókòó bí ọyàn lódì mọ́pẹ́ tébù lókù tí wọ́n náà wà gbámàlà sí pé lókù tó máa fi ọmọ ti mọ àmàlà rẹ lọ ọkọ abalẹ yìí bí bá ẹsẹ ń gbé lọ ń gbé ni tiẹ lé àgbo tó lè mú yàn súnmọ́ ẹsẹ̀ ẹ̀sìn ó tún máa pè ní kíni yóò pè lé wọ̀ ìwọ títẹ́bù ọtí bá warùn sí kí ló kọ́kọ́ pẹ́ lọ́tì tẹ́bù tẹ́ ń fi mú oorun sí ọ ọtí ọwà ṣọ́ọ̀tì náà wà dùn lọ́nà ọ̀fọ́n rẹ̀ ṣùgbọ́n títẹ́bù tí ọba ti kàkún díẹ̀ díẹ̀ míì díẹ̀ lè sùnmọ́ mú yàn díẹ̀ díẹ̀ gbẹ̀rẹ̀ ìbọn ti lásán ní ẹ̀mú bẹ́ẹ̀ wọ́n ì ti gbé lọ níjọ́ mi wọ́n jókòó wọ́n gbé kabẹ̀ wọ́n tó tún jókòó gbà èmi kú kọ ńgbà bá yá kínú gan bóòlù jẹ mọ ọdún máa kóró kékòrò à ọdún àwọn àkọtọ wò rọba ẹtí sẹlẹ wọ ó ní amásekínì kàmádébẹ ọlọ́run lọ àtúmọ̀ àtẹ̀síwájú ibi taa n'lọ lọ gbogbo ntọ́lọ́hún fi emi tí máa mú yàn sún mẹ́sẹ̀ ọlọ́run mú jìnnà gbogbo sẹ́ni kawa ti ń ṣe ní dáadáa tá a mà ní dáadáa níwájú ọlọ́run ọlọ́run ká ba ní dáadáa níwájú ẹ̀ èyí tó kù káàtó tèmi ma tèmi ìwọ náà ọba tí máa lé èèyàn jìnnà sáìdá wa jìnnà sí wa tó wa òun ni wọ́n ń lù nígbà tí owó orílẹ̀-èdè bá di tí wọ́n fi ṣe foundation sọ̀rọ̀ pé lù kówókówó nù lẹ́nìkan fi ṣe foundation foundation lé rẹ̀ àwọn ti lù ń lù bí ọba ya ó ṣe kí ni ọba ya ìlú ẹ̀ ni wọ́n ń lù ọlọ́run wọlá àwọn àti ẹgbẹ́ àdáhùn kankan mọ̀ ìgbéwò ìdáhùn rí lọ àlọ́ ẹ̀kọ́ làbádúró wọlá arúwa kọ̀ọ̀kan láàrin rí nǹkan kan tí ń bá àmọ́ kí wọ́n bá lọ tí wọ́n bá wí fún àná ni ìlà ń gbọ́ wọlé léwu náà ọlọ́ba ni torí léde ìṣe o ọlọ́ba ni tún ṣe o wàyí náà rọ́tà fúntinà tàbí káwọ́mì náà pátá wọ́fà náà ilé kàgéra mọ̀fútùnì. ògbà tí ọlọ́run tó bá gbèrò wípé ọ̀sáfẹ́ fìtínà àwọn èèyàn ti ń bẹ lórílẹ̀‐èdè iná ọlọ́run àbíọ́ ọlọ́run àbẹ̀ ogbó sẹ̀mí táwọn máa ṣe ń bẹ̀ ọlọ́dà rọ́bànà ṣẹfọ ànàlẹ àdáàbà iná mọ̀mìnà ọlọ́nkáyà kó kó lórí wa ọlọ́nkáyà kó lórí wa wọlá tọ́sẹ̀kùn nígbà yẹn nìkọ̀ọ̀kan wa nígbàgbọ́ òun la fi bíọ́ ọlọ́nkáyà kó lórí wa ọlá àti tóbi rí ọlọ́run gbogbo àwọn tí wọ́n ti lọ tẹ́jà àwọn àlùfáà wa tẹ́jà àwọn bàbá wa àwọn ìyá wa ọlọ́mbanidáríjì wọn o ọlọ́mbanidáríjì wọn ọlọ́run wọlá agbẹ́nìkọ̀ọ̀kan wa bára wa nù lẹ́sìn lákòókò yìí jẹ́ káwọn tó bí wa jẹ́ kí wọ́n mọ̀ dáadáa láyìí tán wa ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ ní dáadáa láyé tí wọ́n wà bá ní fi ṣe ìkẹ́ wọn bá ní fi ṣàforíjì fún wa ọlá àti tóbi ìrè ọlọ́run lálá ilaha illallah gbogbo ẹni tẹ́ sẹ́kù fún wa ní bàbá níyà ìkúnlẹ̀ nìkọ̀ọ̀kan yín ọlọ́njọ́ dá o ìkúnlẹ̀ yín jọ́ dá o gbogbo àwa náà tá a jọ́ máa fún yín ọlọ́dà kan mọ̀jẹ̀ káwa náà máa padà sí aburú ọlá àti tóbi ọlọ́run gbogbo ẹni tó wà nípò pé wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ ọlọ́run bá ní fún láti yọrí dáadáa ẹ̀kọ́ kéwù ni ẹ̀kọ́ òwe ni ìkọ́sẹ́ ni yẹ ṣàṣeyọrí dáadáa ọlá àti tóbi ọlọ́run lẹ́la ìlàhà ìlọ́ta gbogbo aboyún ayé súnmọ́ tẹ̀bí ìlàyẹ̀ sára ìkúnlẹ̀ wọn ọlọ́jọ́ rọrùn ìgbà tó di wọ́n ti ṣètì ìṣẹ̀sínú ọlọ́dàkùn jẹ́kunlẹ̀ wọn rọrùn bàbá wa tí a wá ní tí à ń wò lọ́mọ tá à ń tọ́jú ọlọ́dàkùn báníyà wọn lẹ́yà rí o bánisí gbogbo ọlálùbáríkà ọmọ ọlá àti tóbi ọlọ́run wọlé àwọn méjèèjì ta ṣàdúrà fún ẹni tí ń béèrè ọmọ aláàánú ni ọ ọ ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá ní fi ṣàánú fìtàánù wọn ní baniránṣẹ́ kẹsíà ọlá títóbi rẹ ọlọ́run ọlọ́lá ilaha illallah dìmọ̀ tó ní má ṣe láti máa fún wa ọ̀pọ̀lọpọ̀ ìjà kìláyé ọ̀pọ̀lọpọ̀ ìjà kìlókì pẹ̀ ọlá títóbi ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al mursalin alhamdulillah.